mọ tó pamọ́ ìyẹn ló ti fi gbéra rẹ̀ sípò ọlọ́run bọ̀ tó bá sọ pé àánú ah, ara ṣẹ́tàn kan kọ́ wa náà ní bí ọ̀nà ṣe jẹ́ káfẹ́ńtà tó jẹ́ kí náà kan àtà nọ́mbà náà látọ̀ ń ṣe tó bá rí náà ní gírí kan tó sọ báwọn ìyẹn náà haram ni gbé bìkọ́ sínú ẹ̀sìn yìí kò sọ́nà kankan tó lọ́wọ́ bá gbé kalẹ̀ fún wa tá gbọ́dọ̀ fi mọ nǹkan tí ó pamọ́ ẹ ṣùgbọ́n àwọn àfáà máa ń sọ báyẹn lódidi ká fi lè wọ́ọ̀nù àwọn èèyàn ń pa àwọn táṣe kí ẹ̀gbọ́n mi wọn ò ní tu báyìí pé wọn lọ pé ẹ tó bá pé báyìí báyìí ni ah no n tó ń ṣe ń burú láíláí ní olókè ọ̀rẹ́ yẹn èyí hàn the best ẹ̀ bá tó gbogbo tó bá lè kírun àmọ́ tó bá tí n fi ń fi eléyìí kún orí ní àwùjọ wa lágbára ntàwọn èèyàn dá tẹ́ndẹ́nsì pé pélé nkébèrè pélé nkébèrè pélé nkébèrè àná ah, àìmọye àwọn èèyàn làwọn sálàfù wa ní ká má kẹrùn lẹ́yìn wọn tí kì í ṣe pé torí pé wọ́n jẹ́ kéfù ẹ àmọ́ nítorí pé ká fi lè fìyà jẹ wọ́n kàn fi mọ̀ pé táwọn kó sí ó lágbára kó máa béèrè pé àti lòun sí pa aburú ńlá ló ṣe o wàláwàlá. ee ee Yeah ṣe. <coughs> ó ní ṣẹ́rí lọ́pọ̀lọpọ̀ ọgbà mo fẹ́ bìlì pé àwọn agbo àbá àwọn kìíní tá ń lò kìí ṣe táìmù tí agbèrún dúró ni wọ́n ń sọ táìmù tí òun wọlé ẹ̀gbọ́n that is pé anybody tó bá kírun lásìkò yìí o kò kírun before time ẹ̀ dàbí irun rẹ̀ gbà. Hmm? tọ́ ṣé point aláwọ̀ kan ké tọ̀tọ̀ wá ní dukhulul waqt àsùgbà táàkì wọlé ọ̀tọ̀ ní ìgbà tá a gbẹ̀rùn dúró jẹ́ bó ṣe pé ọ̀tọ̀ ní avan ọ̀tọ̀ ní ìkọ́mọ́ ṣẹgbọ́n mi yé tọ̀ ṣe rí láàrin avan àti ìkọ́mọ́ òun ò ní specific time. Hmm? ó lè vary from one area to the other from one month to the other in tá a fẹ́ fi àchífù náà ní káwọn tá a pèrún pé kán wá kírun táìmù tí ó fi tó wọn láti fi kó jọ téèyàn bá rí i pé ah no àwa tá à ń kírun nígbà yìí náà nísìnyí àfẹ̀kan ti kó jọ ẹ lè ṣe àdánù tán ẹ ṣe kọ́ mọ́ hmm? bẹ́ẹ̀ bá fi bá àwọn tẹ́ ẹ pè náà ń kọ́ wọn ń bọ̀ wá táìmù náà lẹ́ẹ̀ṣe tókè in ten minutes tí wọ́n ti gbọ́ nísìnyí àwọn náà máa bọ̀ wá in fifteen minutes ẹgbọ́n mi yé so táìmù mọ̀ ń bẹ láàrin àdá àti ẹ̀kọ́ ọmọ so ìyẹn ò máa wá béèrè bí ẹ bá ní sọ̀sọ́là náà ṣe lò ó níbi ìran ìṣá ànábì jẹ́ kó yé wa pé ìran ìṣá táìmù rẹ̀ bẹ́ẹ̀ sì pé ká lọ lára àmọ́ kí lánàá ìmọ̀ ṣe kọ́ tánà ìgbà wa dé mọ́sálásí tó bá rí káwọn èèyàn fẹ̀ka ti kó jọ ọ̀rẹ́dì ànábì wa ti pèkì because nígbà táwọn tá a fẹ́ kírun fún tí kò ti kójọ ká tó ti ilé rẹ̀ kọ́ ìnira ni fún wa the last irun tó kù so bẹ́ẹ̀ náà ni èyàn òde mọ́sálásí ẹ̀fín gbáyọ̀ ẹ̀dì mọ́sálásí àgbà ọ̀rẹ́dì ìgbẹ́ ẹ̀kọ́ táìmù tá a fẹ́ kan pẹ̀lú kankan tí ó ti pẹ́ ọ̀rẹ́dì <laughs> àwọn èèyàn ti kójọ ẹ̀kírun so a máa consider ta àwọn owó lápẹ̀ irun fún ẹ̀ àwọn owó ni àpẹ̀ fún so ọlọ́run. ìfìṣà náà. Ilé ajọ́ ìta Yorùbá Kò sí ní Ok, ok. Ẹ̀yin sábà ẹ̀yin sẹ́ ẹ̀yin máa sábà kù Yorùbá. Ọ̀nẹ̀. Sẹ́rìn nǹkan méjì òun lẹ́wọ̀. Bọ̀sẹ̀ wá rí wíwọ̀ yẹn náà kọ́ bí n pé throughout the year kò lè jẹ́ bákan náà ni ó ṣe rí. Ẹ̀yin kì í pinlẹ̀ èyí tá láwọn ògbọ́n náà fún ìrùn lórí àti gìní kìí ṣe position kan náà lòrùn ó wá throughout the year abánigbé bá kọrùn yẹ látàrí àbíkálá wo ògìyí kìí ṣe dé same length lòun yóò jẹ ṣùgbọ́n sábàtà ti mọ̀ pé òkè aṣọ òpin táìmù yìí yóò ti wọlé náà kí ìṣá tamasoko là tamasoko tọ kí ni ta mean ó ní pé magrib ẹgbọ́ magrib tóòrùn bá ti wọ̀ sẹ́wọ̀n pé dáhùn pẹ̀lú tóòrùn wọ̀ ò ní pé kí ni ráǹdì òrùn yẹn ó ti wọlé below horizon but pupa sẹ́kù ẹ gbọ́ ball the ball itself ó ti wọlé but pupa rẹ̀ rate tó reflect ó sẹ́kù èyí tó sẹ́kù yẹn là ń pè ní tamasoko náà tó bá padà wáyá èyí tó padà wá tó sẹ́kù yẹn náà tó náà bá padà tó wá wọ̀ òun lè ṣàwọlé òun là ń pè tamasoko wọlé Eh, ball ni ó wọlé fún mọ́ grip dẹ́ pupa yẹn tó náà fi òfin kalẹ̀ tó náà padà wá ti di eh, ẹ̀hẹ́n ìṣá àti wọlé but kéèké every time Eh, eh, ló ń sọ pé ní ṣe tọ̀ ó tẹ̀ ọmọ another thing tẹ́wàá ṣe ni tẹ́ṣe ni ṣe rí tí mọ́ grip bá wọlé gbára tí tamọ́sókó bá sì wà ìràwọ̀ níyọ tílẹ̀ bá ti wá dúró rẹ̀ pé ìràwọ̀ ti wá jáde tán yányán ẹ̀hẹ́n ara táì pé tamasoko ti wọlé nù ẹ̀hẹ́ ìràwọ̀ lẹ́fì ṣe ẹ̀ẹ́ no but yóò ó lè jìnà síra wọn but ìràwọ̀ ni ẹbí ṣe dé pé ilẹ̀ ó ti dúró pé ìràwọ̀ nìkan ẹ̀rí ẹ̀hẹ́n torí tamasoko bá ti wà kò ní aláòkí láìtì ìràwọ̀ irú tí ń ṣẹlẹ̀ opposite ẹ̀ ní ṣẹlẹ̀ ní alfajari àti oòrùn yíyọ ṣàgbérísì bọ́ọ̀lù ní wọlé ní magreba bí ó kù ṣafak tẹ́tọ́ bá kásùbá ṣafakù ní kọ́kọ́ hàn alfajari fi yọ yẹ títí tó rùn ó fi wá jáde ń jáde bọ̀ wá ní láti sàlẹ̀ èyí tó bá kọ́ jáde ìrẹ́ ìlọ́wọ́ kọ́ jáde alfajari fi ní fífẹ́ ní ìfẹ́ títí tó ní mọ́ sí torí ẹni pé nígbà tán fẹ́ tán fẹ́ find out wọ́n fẹ́ràn pé the same time ní ń bẹ láàrin ìgbà tí òòrùn bá wọ̀ bọ́ọ̀lù bá wọlé títí tí ṣáfàkó fi wọlé àti táìmù bàtà alfajari bá yọ tí tóòrùn ó fi yọ. ẹ̀hẹ́n so Allahu alam. ẹni tó bá ní janaba náà. Um, ee tẹ́wẹ̀ ẹ̀yọ̀kan gbé bẹ́ẹ̀ni ìwẹ̀ ẹ̀yọ̀kan gbé lọ́dọ̀ àwọn àfá tó pọ̀ àṣìlá àwọn àfá lọ pé ah, ó gbọdọ̀ ṣe ọ̀kan méjèèjì wọ́n ní ó dá bẹ́ẹ̀ èyí tó fi dá bẹ́ẹ̀ ò ní pé èèyàn lè gbàgbé ebi eh, kọ́ tó bá wọ ṣe tán ní ìsìn báyìí ní ìsìn tó bá fi wọ jẹ́nàbà ní ìsìn gọ́ as far as sharia is concerned náà ò sì ní jẹ́nàbà lára náà ní gbogbo ohun tó bá tí ò nínú so ìwé tí mo fi gba oh, ara rẹ mọ́ náà wọn ah. ò sì ní kó ṣe so kéèyàn yẹn lè gbàgbé bọ́ tó bá ti sí gbàgbé bẹ́ẹ̀ ìjẹ́ bá wà kéèyàn sàmì sọ dáadáa bẹ́ẹ̀ ni kọ́dà tó bá swim mú omi gan tán gan kó má sálọ àlá ó ti wẹ̀ jẹ́nàbà bẹ́ẹ̀ bá fi lè ẹ́ ó wọ̀ ọ̀run dáadáa ó wọ̀ ọ̀run dáadáa ẹ́ kéèyàn kọ́ ẹ̀ ẹ̀ eh, that is omi tí ò bá sàn nìyẹn ẹ̀ ẹ uh-uh. eh, ó ní ẹ fara balẹ̀ ó ní ẹgbọ́ ó ní kọ́dà ká má ti ẹgbọ́ kọ́dà ká má ti flush ẹ̀ swimming pool ò nírú ìdájọ́ omi táǹkan tẹ́rí omi tán sọ ni pé ìwọ mọ́ wẹ̀wẹ̀ jẹ́nàbà nu omi kan má tọ̀ sí nígbà tí ò bá ṣan torí pé o fẹ́ bọ omi jẹ́ ẹlòmínú ẹ́ pọ̀tú ní fúlù wèé mú kò sí kàtà mi ṣẹ́jú káfíwẹ̀ náà lọ from time to time wọ́n máa ń change ẹ̀ ẹgbọ́n mi yé ẹ́ ẹ̀hẹ́n so kìí ṣe ó bá àjúra rẹ̀ síbẹ̀ kò sẹ́ni kankan tó fẹ́ mú mi swimming pool kò sẹ́ni sàlọ́lá ẹ́ ìwẹ̀ nìkan náà ni wọ́n fi ń ṣe and from time to time àwọn náà mọ̀ pé tọ̀bá ṣe é ṣe wọ́n mọ̀ change rẹ̀ so wà láwàlá. well kò sígbà tí ò tọ́ kò sígbà tí ò tọ́ but wọ́n kàn encourage wa ni pé tọ́ táa bá lè sàmójúpò ẹgbọ́mìyẹ bọ̀ pé sí kò tọ́hùn ó sọ dáadáa Quran sọ pé la yuhibbu Allahu al-jara bisu'in al-qawl illa man zulim kí èèyàn kéèyàn sọ ókún lè ẹ ọ̀rọ̀ tí ó dáa ọlọ́wọ́ bò fẹ́ àfẹ́ntán bá sábòsí fún pé lágbájá ṣe àkòsí fún mi èèyàn lè sépèlè èèyàn bá ṣe àmọ́ wọ́n encourage wa ẹ bẹ́ẹ̀ bá ṣe sépèlè yóò mọ̀ rárá nǹkan náà rí bẹ́ẹ̀ ewé kò sírú dóhùn kò lè ṣe òun kàn láìsàn lára ni àmọ́ wọ́n encourage wa tá a bá lè ní. kò yé mi oorun. sàkẹ́ ọ̀hún ọ̀sọ́rọ̀ ọ̀hún ọ̀sọ́rọ̀ lóde. Eh. Eh. Eh. Oh, oh, oh, question question ti wọ̀ lọ́dọ̀ tí ní sí ṣé tó mìíràn òun ti wọ̀ ìtẹ́ ìrò lásán ní kẹrò pé bí ayé tí ń tẹ̀rí yìí nìkan lálé parí sí kò parí sí bẹ́ẹ̀ o ṣe tí bá gbá pé òun bá ti wọ̀ ọ̀dọ́ tí ló ti wọ̀ ó ti yọ lọ́dọ̀ àwọn àkàmáì bẹ́ẹ̀ ni ó mú fún ní tóun bá ti wọ̀ ní torí ẹlẹ́rìí lórí bá àti wà báyìí tẹ́ni ara ah, àti wà lóru àwọn kan wà lọ́sàn-án òun náà ló sàyọ fáwọn náà tó òun sáà pé méjì ẹ̀yìn lẹ́yìn rò pé bí pé ẹnu bí tẹ́yìn rí màyí náà ni space oòrùn kìí ṣe space ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ tọ̀ èyí ó tutù bẹ́ẹ̀ ni tẹ́yìn ò mọ̀ pé tẹ́ẹ̀mọ́ ti ń fa gbígbóná àti tútù tẹ́lẹ̀ sọ ẹ̀yin náà wò fúnra ní tí iná bá súnmọ́ yín ẹ fi ìhìtì sí yín lọ ẹgbọ́n mi yé oòrùn tó distance oòrùn tó bá wà sí wa ilé ó gbóná ju kí ó ga sí wa lọ àìsóòrùn náà bá fẹ́ máa yọ bẹ́ẹ̀ ni ó sàárí ilé ẹ̀kan ẹ̀ẹ́dì ní ṣùgbọ́n kì í ṣẹ̀kan náà ní gbogbo réṣẹ̀ ó sàtàn ẹ̀hẹ́n bí réṣẹ̀ bá ti ń tàn sí òun náà ní ti source of light ni bíi chemical reaction ní ń ṣẹlẹ̀ ń bẹ́ ó dàbí pé níṣẹ̀yìn náà tó ẹ̀tánná ẹ̀gbọ́ pé iná wa ń develop dẹ́dẹ́ dídí wa ń gbòò ẹ̀yìn bó ṣe rí náà nù náà àwọn gáàsì ló wà nílẹ̀ gáàsì ló wà ní ọ̀rọ̀ gbogbo wọ́n dẹ̀ tí reaction dẹ̀ ń ṣẹlẹ̀ so ẹ má dàmọ́ ara yín àwọn tí wọ́n mọ̀ yín òun kó clear dára bá fẹ́ máa ẹ̀ka sábẹ̀ àwọn tó bá mọ̀ ju gáàsì wọn sọ ọgbà ẹ̀fọ́ yín àmọ́ kì í ṣe ilé ayé tí yín nìkan yìí ni. Thank you.